atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallama abẹ́lọ́run kọ́lọ́run kó ṣàlékún yọ́nú rẹ̀ fún àwọn ará ilé anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàhábẹ́ anabi àna ọlọ́run ìkẹ́ ọlọ́run kó kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró tẹ̀sán ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ àbí ọlọ́run kọ́lọ́n kó ṣàlékún àlàáfíà rẹ̀ fún wa ọlọ́run kó fi aláyàbalẹ̀ nínú ara wa nínú ilé wa lájúgbó wa nílùú wa lórílẹ̀-èdè wa ẹ̀rọ hàmùkùnmù lọ láàkà òṣèlú ọlọ́run lẹ́ẹ̀ka tí a kíra wa pé àìdù mubarak ọdún iléyà tí ọlọ́run ní kó sojú ẹ̀mí wa ìbẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́run kó gbà lẹ́sìn fún wa èyí tí ń bọ̀ ìrọ̀hánkùnmọ̀lọ́ èyí tí ń bọ̀ kọ́lọ́run tí ó sojú ẹ̀mí wa tí bá wa láyé pẹ̀lú àlàáfíà ara òní ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú oṣù lòṣèjà ọdún 1447 tíra tí a máa ń kà ní mọ́sálásí wa ní tánkẹ̀lẹ̀ òun náà ni matinu risalati imami abi muhammad abdullah ibn abdulrahman ibn abi zayd al-qirawani rahimahullah tíra tá a fáwọn àgbà náà ṣe òun náà ni à ń kà alhamdulillah pẹ̀lú fọ́lọ́wọ́n ọba pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ bẹ́lọ́run èyí tó kú náà kọ́lọ́ kó ṣe rọrùn fún wa kọ́lọ́run kó jẹ́ ká péjú parí tírà náà kọ́lọ́run kó wá pàlùbáríkà sí ìtaàkà níbẹ̀ báàbù ìtafẹ́ka yìí ò ní nọ́mbà ogójì láti báàbù yìí títí dé ìparí báàbù mẹ́ta àbí mẹ́rin tó kù lẹ́yìn rẹ̀ àwọn nǹkan tó ṣe wípé a máa ń ṣe impractical ni bí nàbíṣẹ́dì kẹra wá ní bó ṣe design tíra rẹ̀ yẹ̀tọ́ kú báàbù mẹ́rin lókù báàbù mẹ́rin lẹ́yìn eléyìí àwọn ilé láti fi títí dé parí tíra bó ṣe bó ṣe ṣàlàyé rẹ̀ pé òun kọ tíra náà ni wípé àwọn nǹkan tí táà máa ṣe ìbáṣíkà yé ni wípé bàbá tí mọ́ ní kọ̀ọ̀kan ni pé lágbájá kó kó ṣe é wò kárí ṣé ó rí ṣe ni àbí kò rí ṣe tó ká nípa àwọn akẹ́kẹ̀ẹ́ là máa ń kọ́ a lè ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ́lẹ̀ yìí a lè ṣàlàyé ẹ̀ ní a máa ṣàlàyé ẹ̀ lẹ́nu èyí tó bá níbi àlàyé nípa di àsìkò béèrè àmàdáhùn àwọn nǹkan bá ti kàtọ́jú náà ni ó fẹ́ tó tún sọ tàbí a lè ṣe in practical qala babun babu jumali min al-fara'id wa sunani àwọn nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn wa ìran ni àwẹ̀ ni zaka ni hajj ni àwọn nǹkan tá à ń ṣe yìí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan oríṣiríṣi oríkèéríkèé kọ̀ọ̀kan ó ní bí wọ́n ṣe ní agbára mọ́ àwọn kan bẹ nínú wọn tá ń pè ní faraibu wọn náà ni wọ́n ń pè ní arkanu àwọn orígun àwọn orígun tó ṣe wípé bá a bá rí wọn ẹ̀bá dá òdúró àbí kéèyàn mú wọn wá àwọn eléyìí òun kò ní àtúnṣe àti kà wọn nínú báàbù sáàrù nígbà tá à ń ka tẹ́ra ìpín ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn tó ṣe wípé ṣíṣe wọn nínú ìbáàdà wa pàápàá jùlọ nínú ọ̀run wa nínú ọ̀run ṣíṣe wọn dandan ni ìfiṣe wọn àmọ́ bí yẹn bá wá gbàgbé tí ò rántí ṣe àwọn eléyìí láti ṣe ìpínlẹ̀ kejì nù àwọn ẹni tó pè ní ọ̀ṣúnánù àlùwájíbà àwọn súnánù tó ẹgbọ́ ọ̀ràn yẹn ni níbi àmàkà yóò máa pa àwọn kan ní súnà bọ̀dé tó pẹ̀lú orúkọ ìlú súnà ní wájíbà náà lójú kó kó fi kún níbi pé àsúnánù àlùwájíbà ó yàtọ̀ fún súnánù lásán nípa àwọn súnà tó sọ pé ní a máa ń ṣe ní a bá ṣe é yóò gbalada bí ò bá sì ṣe kò sí láìfi ara eléyìí súnánù tá à yìí dandan ni kéèyàn ó ṣe ìgbọ̀dọ̀ fojú lẹ̀ fi lẹ̀ àmọ́ bí yẹn bá wá gbàgbé ó látúnṣe yàtọ̀ sí àrókónù tóun látúnṣe bí yẹn bá fi rókónù lẹ̀ àbí ó fi parí bọ̀ lẹ̀ yálà ó gbàgbé ni o àbí ó máa mà ní o yíwọ̀n látúnṣe àbí kó mú wá tó bá gbàgbé yóò mú wá ni kò lẹ́sẹ̀ àmọ́ tó bá máa máa yóò mú wá ó tún wá lẹ́sẹ̀ yìí tó máa máa fi lẹ̀. ìpínlẹ̀ kejì òun ni sọ́nà wájú bá yẹ́bà yìí sọ ìpínlẹ̀ kẹta òun ni àrọ̀gá ibù àwọn tó sọ wípé ṣẹ̀rí àti lójú kòkòrò ká máa ṣe wọ́n àwọn yóò ń bí yorùbá ṣe wọ́n kò sẹ́sẹ̀ kò sì kò ní ládádé àmọ́ tó bá ṣe wọ́n pẹ̀lú àníyàn kan tó ṣe ìbádá yóò ní láàdá àwọn eléyìí òun ni a fẹ́ máa ṣe àlàyé rẹ̀ ìlú fi bẹ̀rẹ̀ òun ni qala rahimahullah alwudu'u lissolati faridatun àkọ́kọ́ nù àlùwàlá ṣíṣe tabafẹ́ kírun fàríbọ̀ ni ọ̀ranyàn ni nínú pé béèyàn bá ṣàlùwàlá kò nírun àlùwàlá ń gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti pilẹ̀ títí tí òfin báyà dé ìparí. ìsọ̀ láti ìbáàjẹ́rùn ọ̀ranyàn ìbáàjẹ́rùn náfìlà ọ̀ranyàn ní àlùwàlá. bí a bá sàlùwàlá tó bá ń kírun lọ sàlùwàlá bá já yóò lọ tún àlùwàlá mi ṣe yóò sì padà yóò tó tún bẹ̀rẹ̀ ìrun kì pé ní yóò mọ ilé yìí tó ti kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìlì pé yóò máa lè tó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyí tí àwọn èèyàn máa ń ti gbọ́ níbí gẹ́gẹ́ bí hadithu Ibn Majah rahimahullah tó gbà wá wípé Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà ẹni tí ọba ní àmúrun gbé àmúrun jáde látara rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò nu àmúrun kó àbí Eh, kó fọ̀ọ́nù tó mọ̀ ẹbí ní àlàfà láti yóò fi mọ̀ kí rẹ̀ lọ eléyìn àkọ́kọ́ náà àwọn onímọ̀ ẹ̀rìkún tàbí tòun tí èèyàn gbọ̀ngbọ́ ibẹ̀ ní wípé bí yàn bá eh, tó bá kílè àmúrun tó bá dé ìmọ̀ bá rẹ̀ lọ nìyí wọn ibi tó ti kọ̀ǹtínú ibi tó dínà nípa bá lọ àkọ́kọ́ àdéhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ni wọ́n ń bọ̀ afa rẹ̀ lé ni pé àdìsí tí ò lẹ́sẹ̀ńlẹ̀ ni látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì ò ní pé àmúmú fún rárá rẹ̀ kí ẹ̀jẹ̀ ó jáde nímú èèyàn tí kì bá ṣe wípé ó níbi wípé ó ti di nǹkan tó nídìí kọ́ tó bá ní ní àpò àbó fi nu imú ní ìrún rẹ̀ lọ fàmúrò jẹ́ ìrún túmọ̀ sí wípé ìyún ó yàtọ̀ sí nǹkan tí ó yàtọ̀ sí kálùwà lẹ́yìn ajá ṣùgbọ́n lùwàlá bá ti já ìyún lọ tàlùwà lábì tó bá dé ló bẹ̀rẹ̀ ìrún ni tọ́pẹ́ yẹn ń kírun jẹ́ máa fàpèjúwe ó báraka àkọ́kọ́ nínú ológun mẹ́rin nígbà tí ó rí mi tàlùwà gbàtí èdè àti dé láka ẹlẹ́ẹ̀kẹta àbí láka ẹlẹ́ẹ̀kẹrin láka ẹlẹ́ẹ̀kẹrin ló ti jẹ́yìn wọn ibi tó bá rẹ̀ àdéhùn mẹ́ta tó kù kò bá rẹ̀. qala rahimahullah wa huwa mushtaqqu min al-wadha'a eléyìí ni àlàyé ìtumọ̀ àlùwàlá nínú èdè lárúbáwá mushtaqqu min al-wadha'a ay min al-hasan wa nun ìmálẹ̀ ni àlùwàlá gẹ́gẹ́ bó ti wà nínú hadith anabi sallallahu alaihi wasallam wípé <clears throat> amòmìnì tó bá dejọ́ gbẹ̀rẹ̀ kì á mà olúwo fún wọn dìde wúrà muhajjalin ẹni tí ìmọ̀lẹ̀ ogbó wọn dàrú eníkálukú pẹ̀lú bọ́lọ́run bá ti ní kí àlùwàlá rẹ̀ ó dáa sí bẹ́ẹ̀ náà ni ó sì ní ìmọ̀lẹ̀ tó dáa sí ẹlòmí ò bright ọlọ́ba ní kálùwàlá ó dáa ẹlòmí ó sì lè máa wò lẹ́búlẹ́bú ṣùgbọ́n àlùwàlá dáa sí bẹ́ẹ̀ náà lànà ìtura sáà sọ yìí pé ní ìmáyé oníkálukú yóò rí so àlùwàlá látòkè délẹ̀ ọ̀ràn yẹn ni wọ́n ní ilá àlùmọ́bọ́tà wàlẹ́sì ń ṣàkọ́ àfi wà mẹ́tàl ọ̀rọ̀lẹ́ àwọn oríkèé mẹ́ta kan sọ pé àwọn eléyìí wọn yìí ṣe dandan ni pé bí alágbàgbé fi wọ́n lẹ̀ kò ní ààyè àlùwàlá rẹ̀ láàyè àmọ́ tí ò bá tí ìparí àlùwàlá kó tún ṣe ló dáa kó kó kó tún àwọn àyè ṣe òun ló dáa àkọ́kọ́ òun ni àlùmọ́bùmọ́bọ̀ <clears throat> àlùmọ́bùmọ́bọ̀ òun ni kéèyàn ó fi omi sí ẹnu kó wá gbó jìbìjìbì kó fi omi sí ẹnu rẹ̀ kó gbó kó wá búlò rà oṣù kó tu síta eléyìí òun ẹ̀ńdàlùmọ̀ àlèkíyẹ́sì lọ́dọ̀ náà máa lè sọ̀rọ̀ àmọ́ òun lọ kì í ṣe dandan téèyàn bá gbàgbé rẹ̀ yíhun àlùwàlá rẹ̀ tọ́ bákan náà ni alìsìnṣáàkò ìsìnṣáàkò ni kéèyàn ó fi ìmú fa omi sínú nígbè èyàn ó fi ọwọ́ èyàn ó bomi sọ́wọ́ ọ̀tún yóò wá fi ìmú fa omi hùn ànẹ́sà sọ́lọ́n kan wípé ní báyìí lè fi ìsìnṣáàkò ńlá ń tàkó ọ̀nà sọ ìmọ̀lẹ̀ tá a bá ń fi ìsìnṣáàkò káṣe dáadáa àfi téèyàn bá jẹ́ aláwẹ̀ tó bá pẹ́ni tí ń ni kò ní fi imú fa omi sínú dáadáa lọ́ra fà á díẹ̀ ìtumọ̀ eléyìí ohun àgbọ́yé méjì làwọn onímọ̀ àwọn níbẹ̀ ṣé torí tó bá fà á símú tómi bá ta fẹ́rẹ́ sí ọ̀run tó túmọ̀ ní kó jáde tó jáwẹ̀ àbí kò jáwẹ̀ rẹ̀ àgbọ́yé kanu àgbọ́yé ẹlẹ́ẹ̀kejì ní pé rárá kò túmọ̀ sí pé ó jáwẹ̀ àmọ́ torí wípé ó lè dààmú ẹ̀ ẹ̀yìn ò lè pe imú fa omi sínú yóò gbó rẹ̀ lórí so yóò yóò gbó rẹ̀ lórí pé yẹ something is ó gbà tí yẹn di ata àwọn onímọ̀ ìṣègùn òyìnbó lónìí so wọ́n tún máa ń jẹ́ kó yọ wípé lára ẹwà Islam tọ́lọ̀ máa fi ní kí omi yóò ní àlàáfíà òun ni omi táwọn fà sínú wípé ó ní ti ń ṣe ní orí wa ìjọpọ̀lọ̀ àìníbà ń pàṣẹ sáàgbóró rẹ̀ ìpò ní ti ń ṣe so èyí ó fà sínú ọ̀rá ikú máa ń gbàwẹ̀ kò ní kò ní pàṣẹ púpọ̀ so kò túmọ̀ sí wípé ìfàtímú ń jáwẹ̀ ṣùgbọ́n tí a bá fàtímú dáadáa débi wípé ó filẹ̀ lórí ó lè wíkìn rẹ̀ gẹ́gẹ́ bí àgbóyé ẹlẹ́ẹ̀kejì lórí méjì báwọn alẹ́sìnṣàk opposite ìsìnṣàk ni alẹ́sìnṣàk tí a bá kọ ìmúpa omi sínú ẹ̀pẹ́ yóò fún yóò tún jáde yóò fi mú fa omi jáde ìgbà tá a fi kà ní báàbù tọ̀hárọ̀ ó ní kàmùkì họ́pìlì nígbà tí bẹ́ẹ̀ ti máa ń fọkun bẹ́ẹ̀ lẹ́yìn ti máa ń ṣe àìsàn ṣáfù ìyẹn ó fi ọwọ́ ọ̀tún ló fi fi omi sí ọwọ́ ló fi fi imú fà yóò wá fi ọwọ́ ìka ibrahim àti ìka ìka um, sababa yóò fi gbá imú rẹ̀ mú òun yóò fi fa omi òun jáde so wàmásàlù ọ̀rùn lẹ́yìn bẹ́ẹ̀ náà ni pípa etí náà pípa etí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí yìí fàyínà zálíkà súnà tó ń àìwà àjíbà tó wọn rẹ̀ látàkà yìí àwọn yìí ń súnà tó jọ̀ràn àyàn kì í ṣe orígun nínú orígun àlùwàlá gẹ́gẹ́ bí ojú ọ̀nà náà máa yìí a rí àwọn ojú ọ̀nà bí ìfàtà wípé ní ara orígun gbogbo sáǹtì náà lọ́nà orígun òní wọn tó ìbá rúkọ lẹ́yìn nípìnlẹ̀ náà wípé kò túmọ̀ sí pé yẹn ọkàn àwọn nǹkan ní ilẹ̀ àmọ́ bí yẹn bá wá gbàgbé kí òun láti ṣe yíyún kò ní kí àlùwàlá rẹ̀ bàjẹ́. qala rahimahullah wàsíwákù mustahabun muraghabun fi. kí o máa rún pákó kí o máa rún pákó níbi àlùwàlá ànábì sọ̀rọ̀ sọ́lá ń ṣe lójú kòkòrò rẹ̀ ànábì ní pé láwùlẹ̀ àná àṣọ́kọ̀ àlá ummati làmọ́rùtò wọn bẹ̀ ṣe wá kí àìndà kó lè sọ́lá tí kì í bá ti wí pé yóò di ìnira fún àwọn àjọ mi ni àní sọ̀rọ̀ sáà sọ pé nbá ní ká máa ṣàlùwà lánàá ibi gbogbo èrò ti kàsọ́rì kí á máa rún pákó ibi gbogbo àgbàlá tán bá fẹ́ ṣe ọ̀tà ní sọ́lá ń fò kò wá láti bẹ́ẹ̀ àmúṣúwá ní ojúkòkòrò rẹ̀ mi ò bá ti pákó tí ó rìn kó rí wípé òun fi ọwọ́ òun fi òun fi fọ ẹnu qala rahimahullah wàlmẹ́sù àìlẹ̀kọ̀ fún ní rọ́ksọ̀ ẹ̀rí tàbá ń sàlùwàlá àlàásùlù òun ni òun ni káfọ ẹsẹ̀ asùlù ní ìdí pé káfọ mi fọ ẹsẹ̀ wa àmọ́ bẹ́yàn bá wá wọ Eh, sọ́ọ̀sì sí ẹsẹ̀ kò sí láìsí ṣẹ̀rí ayọ̀ǹda fún un pé kí ó fi omi pa sọ́ọ̀sì tó bá wọ sọ́ọ̀sì náà lẹ́yìn ìmọ́ra ní pé ó sàlùwàlá tán ló wọ sọ́ọ̀sì tó bá di ìgbà míì tó bá fẹ́ sàlùwàlá kò padà dandan kó bọ́ sọ́ọ̀sì yóò fi ọwọ́ sí yóò fomi sọ́wọ́ yóò fi pa àwọn méjèèjì ẹsẹ̀ méjèèjì òun náà ni so eléyìí wọ̀lùmẹ́sàn alùpùpẹ́ ní rọ́ksọ̀tún ọ̀tàkùpẹ́ ìfún so ìfìdẹ̀kùn fún ni òun náà ló jẹ́ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wa sallam alimami hasan basiri radiyallahu ta'ala anhu òun náà wọn àgbàfà òun bá ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà kì í ṣe sàábé sáàbì ẹni ọ̀tọ̀ ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé ọlọ́run gba àdéhùn mẹ́tàlá kò fi ní wá látọ̀dọ̀ àwọn tí ò dé ní àádọ́rin sàábé ànábì sọ̀rọ̀lá ọ̀sàrẹ́ ni tí ní ìbọ̀sẹ̀ ànábì èèyàn wọ̀ lẹ́yìn tó sálù àlákàlù aláre òsì tí ìjà ló wọ ìbọ̀sẹ̀ wọn tó bá dìgbà míì tó bá fẹ́ ṣe àlùwàlá yóò pa ìbọ̀sẹ̀ kò lè di kó padà náà kó bọ̀ ó bá bọ̀ fàhátànù kò sí láì fi ń bẹ̀ kò ò bá bọ̀ ó lè fi ọwọ́ pa ẹni tí ń bá ń bẹ nílé láàárín twenty four hours náà ló ní ní àǹfààní àti pa ìbọ̀sẹ̀ rẹ̀ tó bá ti lé pé twenty four hours yóò bọ́ ìbọ̀sẹ̀ yóò tún àlùwàlá ní í ṣe tí ó tún wá bọ ìbọ̀sẹ̀ padà irú àwọn àsìkò òtútù tó tútù máa ń mú tó ẹ̀sẹ̀mọ̀ sí ẹnikálukú náà nínú ilé a máa ń bọ ìbọ̀sẹ̀ wa ṣòro gbà wọn àyè ó máa fa ìbọ̀sẹ̀ yìí kó padà dán kí èèyàn bọ̀ àmọ́ tí yẹn bá bá wà nínú ìrìn àjò pẹ́pọ́ nínú àjò ní ọjọ́ mẹ́ta òun ni ìbọ̀sẹ̀ ó sì lẹ́sẹ̀ rẹ̀ kó tó di pé yóò bùkátà àti àti bọ̀. قال رحمه الله والغسل من الجنابة wíwẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ọ̀ràn àyàn ni olùwàsàn yìí pé ní wàhíń kún tún jóná bá ń pàpọ̀ àrùn tó bá ti ní jẹ́nàbà ya kó wẹ̀ àti àdéhùn àbí ọ̀rẹ́ ráta àdéhùn tàbí ọ̀rẹ́ àgbà wáyé pé ní ìrìnàjálà sàrọ́jùlù bẹ́ẹ̀ nà sáfì àlùhárùbá fún màjìhádà àfọkàdé wájàbá àlùgbóṣùlù anzala amlam yunzil so àbí èèyàn bá ní jẹ́nẹ́bà làgàdà ní kí kówẹ̀ àwọn nǹkan tó máa ń fa jẹ́nẹ́bà á máa ń sọ ọkọ àtìyàwó tí wọ́n ní àṣepọ̀ tàbí kí tẹ̀kíù kó gbèrò adùn kó sì rí kí màá ní ìjà ìdára rẹ̀ ìrò eléyìí náà àgàdà ní kí kó ẹ̀wẹ̀ jẹ́nẹ́bà ẹni tó ṣe àbí kó lálàá ẹni tí ó gbé wa dùn àtẹni tó lálàá yíyún májẹ̀mú rẹ̀ ni wípé kí màníyàn jáde látara rẹ̀ bí ò bá jáde ìwẹ̀ sí ìṣe ọ̀ràn ìlórí rẹ̀ àmọ́ ọkọ àtìyàwó kí wọ́n láti pọ̀ yíyún ọkọ ọkọ rí léṣe o àbí kò rí léṣe dandan ni kí wọ́n wẹ̀ bákan náà ọ̀dámìlì àìsàn wíwẹ̀ lẹ́yìn ìwẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ ìbímọ dandan ni òun náà olùwàsọ wípé ní wala taqrabuhunna hatta yatahharna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah tó ìwẹ̀ ayébọ̀ eh, dandan ni eléyìí bẹ́ẹ̀ náà ni hadithu Fatima bíntu àbí òbẹ́yì radiyallahu ta'ala anha obìnrin tàbí òní tí ó lọ bá ànábì sallallahu alaihi wasallam láti béèrè fatuwa nípa ìwẹ̀ haidọ̀ ànábì sọ̀rọ̀ mi fún wípé tìrẹ́ akọ́bà láti haidọ̀ tukì tó bá ti dà sùkú haidọ̀ rẹ fàdáì hankì sọ̀lá mákìrùn mọ́ tó mákìrùn mọ́ wáyé dá pàpà hàrìsì tó bá ìsìnkú pẹ́ jẹ́ dá sáfíìsì ní ọ̀sọ̀ lè wẹ̀ kọ̀sùmọ́ kí ìrùn padà òtútù máa ti wípé obìnrin mùsùlùmí tó bá ń ṣe háyúgọ̀ kò ní kírun kò ní gbàwẹ̀ kò ní kò ní kírun kò ní gbàwẹ̀ kò ní kírun kò ní gbàwẹ̀ so yóò san àwẹ̀ padà àmọ́ kò ní san ìrun tó bá lásìkò háyúgọ̀ kò ní san padà gẹ́gẹ́ bí hadithu yanlawa aisha radiyallahu ta'ala anha tí arábìnrin kan lọ bá tó ń bi yàndáwá ń ṣàwí pé kí ló fà á nítorí pé ní àwọn obìnrin wọ́n máa ń san ààwẹ̀ wọn èyí sì san ìrìn tó bá bá wọn nínú àsìkò haibot yàrá ń ṣàǹbí pé ahàrò rí yàtún pàǹtì ṣé àwọn àwọn jàmáà kan ní ìrákì jọ́nà lọ́hùn tánà fẹ́ dà gẹ́gẹ́ bí àwọn jàmáà kan lónìí ṣé ara wọn ni ó ní àwọn náà máa ń béèrè irú béèrè bẹ́ẹ̀ tó àyàlá aṣáájú pé ní àákàdá àsúnnàtù ìsúnnà nàbí nù sallallahu alaihi wasallam pé bọ́bìnrin bá ń obìnrin obìnrin tó ṣe háìbọ̀ kò ní kò ní san ìrun tó bá san ààwẹ̀ rẹ̀ padà wà nífàásì bẹ́ẹ̀ ni ìwé nífàásì náà èyí ìwà ọ̀ràn yẹn ni wíwẹ̀ ìwẹ̀ nífàsì náà ìwẹ̀ ti háìbọ̀ òun ni kò ní ì tó kéré kódà tó bá ti dírọ́pù kan ni háìbọ̀ náà ni tó bá sì ti dá yóò wẹ̀ tó bá tún padà wá tó tún stọ́pù tó bá tún dá yóò wẹ̀ tó lè máa kọ̀ǹtínú títí báwọn fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún nìyí tí ó pọ̀ jù tó bá ti jẹ̀yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ti di ìsìhábọ̀ kí ni tó ti di àrùn náà tó yóò máa wẹ̀ yóò máa kírun yóò sì lọ rí àwọn dókítà rẹ̀ ẹ̀rí ìwẹ̀ nífàsù òun náà ni ìwẹ̀ tí obìnrin máa ń wẹ̀ tó bá bímọ tí ẹ̀jẹ̀ jáde pẹ̀lú ọmọ tó ìyẹntàn náà wẹ̀ nífàsù òun náà kò ní ìyí tó pọ̀ jù kò sí ní ìyí tí tó kéré jù tó bá jẹ́ pé dọ́pọ̀ ẹ̀jẹ̀ kan ló bá jáde lẹ́yìn tóbìnrin bímọ àbí díẹ̀ kó tó bímọ yóò wẹ̀ ìwẹ̀ nífàsù òun náà máa kàn tó bá sì ti ń dá yóò máa wẹ̀ yóò máa kírun tó bá tún padà yóò tún stọ́ọ̀pù tó bá tún dá yóò máa wẹ̀ yóò máa kírun tó bá tún padà yóò tún stọ́ọ̀pù tó bá tún dá yóò máa wẹ̀ yóò máa kírun gbẹ̀dẹ̀ máa tẹ̀lé títí tí ó fi di ìgbà tó pọ̀ jù ìgbà tó pọ̀ jù òun ni ṣé ogójì ọjọ́ ni àbí oṣù méjì nígbà tá a kà níjọ́ tí mo rántí wípé aṣọ yípo ogójì ọjọ́ nǹkan ni ló ló kọ̀rẹ́tì ló tẹ̀wọ̀n jù bọ̀ lẹ́yìn ìwádìí pàápàá jọ lọ́sẹ̀ pé mo tẹ̀yìn alẹ́ rahmatullah àwọn sọ wípé ní nǹkan tá a máa lè kí àdúgbò ló kọ̀rẹ́tì pé sixty days ni kì í ṣe forty days so àjẹ́ pé ni obìnrin tó bímọ ti ń ṣe eh, tí ó rí ẹ̀jẹ̀ ìbímọ ń dá ń wá ń dá ń wá ń dá ló máa tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ pé oṣù méjì tó bá ti bẹ̀yìn oṣù méjì ó ti di àrùn náà lórí nǹkan tá a máa kéyà wí lórí ìta wílà kọ́kọ́ àti tó fọ́ọ̀tì di oṣù náà ní òpin rẹ̀ kọ́lá <clears throat> rahimahullah wà gúúsùlù àlùjúmọ́àtì súnà ìwẹ̀ júmọ́ ẹ̀ hàn kọ̀mọ̀lọ́ ìwẹ̀ júmọ́ súnà ni fún ẹni tí tó ń lọ jímà ọ̀gúnsùn àyídẹ́ ní mustahabu ti wá ọdún méjèèjì ọdún léyà àbọ̀dún àwẹ̀ káwẹ̀ká tó lọ yíò ṣẹ̀rí àṣẹ wá lójú kòkòrò rẹ̀ yíò wá ní àtẹni tó ń lọ o àtẹni tó lọ lọ yídì mustahabu ni ó dá kí ẹnikálukú wẹ̀ ní ọjọ́ yìí wàlúgúsùlù àlámàn àsìlámà fàríbọ̀tún ìhánàbù jòlòwò ìwẹ̀ lórí ẹni tó bá tó wọ tó padà sínú Islam lórí ẹni tó padà sínú Islam dandan ni dandan ni kéńtàn wọn wẹ̀ ìhánàbù jòlòwò torí pé ẹ oníjánábà làákà fún tàbí rúbìnà àdéjẹ́ ìdíkẹ̀rọ wa níbí tàbí rúbìnà tẹ́kọ̀ọ́ jù tẹ̀lé. Eh, expression rẹ̀ níbi ìwú ó dáa púpọ̀ nínú àwọn nǹkan tá a ti ń kà náà síra míì náà tó bí ó ṣe gbé kalẹ̀ yìí ó jẹ́ kó dáa aláàmì àtìlámù wà ní gúúsù aláàmì àtìlámù gbẹ́ntẹ́fà wà ní ìsìlámù kọ́wẹ́ ọ̀nà ìyàní ọ̀lọ́pẹ̀lẹ̀ àná wú jólòbó tó èrè pé ní jánábàdà yìí wọ́n dáhùn ìbéèrè wípé ẹni tí ó yẹ̀ sẹ̀wọ̀ ní islam ta ní kókó wẹ̀ ṣé nítorí pé òun gángan ní ẹ̀gbẹ́ ni àbí nítorí jẹ́nẹ́bà tí ìwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní pé nítorí pé ní ààzùn kó ní jẹ́nẹ́bà dà sápọ̀ obìnrin ni ó ti ní jẹ́nẹ́bà dà rí ó ti ní áìbù rí ó ti ni so àjẹpẹ́ kó ni ìwé àkọ́kọ́ yóò dó ní ipò gbogbo ìwẹ̀ tí ló ti yẹ kó máa wẹ̀ látẹ̀yìnwá sí tí kìí wẹ̀. ok tí ẹni bẹ́ẹ̀ rẹ̀ wọnú Islam ta ní wípé yóò wẹ̀ torí tó ní dánábàlá tó bá wí fún wa wípé àwọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìwà tó ń fi wà ní nínú ojú ọ̀nà tó ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá kírísítẹ̀nì bóyá jíù ni bóyá ẹ̀ẹ́ ẹlẹ́bọ ni wọ́n rí fún wa wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun náà bá àwọn òṣèlú tí máa ń ṣe lòun náà máa ń ṣe tó ń bá ti ní jánábà ọmọ ń wẹ̀ tó tọ́ẹ́kọ́bìnrin ni ń sọ parí pé tó ń bá ti ní jánábà ọmọ ń wẹ̀ tó ń bá ti ní haidu ọmọ ń wẹ̀ tó ń bá ti ní nífàṣù ọmọ ń wẹ̀ tó bá wí báwọn tí a wù fún wa pé tọ̀ ti máa ń wẹ̀ òun ara ò ọ̀wẹ̀ so níta máa gbọ́ inú ọ̀rọ̀ fún àdídé ìkìlọ̀ wá níbí ni wípé yóò wẹ̀ torí pé ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ti gba ìdájọ́ oníjẹnẹba èyí tí ń wẹ̀ kó tó di kó gba ìsìláàmù bígbà tí bígbà tí kírísítẹ́nì ń gbà wẹ̀ ni ẹni pé kò dúró fún torí wípé mùmíní nìkan lọ́lọ́run ọba kẹ́ alhamdulilayi ọlọ́run ọba dúpẹ́ orí ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́nkọ́lọ́n kó jẹ́ kí orin náà bá wa kalẹ̀ mùmíní nìkan lọ́lọ́run ọba kẹ́ pẹ̀lú wípé olùṣe ìbádà fọlọ́run torí pé gbogbo ìbádà ló lè di àníyàn àníyàn máa ń dúró látọ̀dọ̀ mọ̀mìnì àmọ́ àníyàn ìbádà ò lè dúró lọ́dọ̀ ní ètè mọ̀mìnì tó ẹ̀rùwẹ̀sì ní ìbádà ni tó lè di àníyàn ẹni tí kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó lòun wẹ̀ wọ́n kàn ń fi ẹ́ àtọ́ ni ìwẹ̀ òun kìí ṣe ìwẹ̀ ti ẹ̀sìn tó nípa báyìí yóò wẹ̀ ìwẹ̀ ìpè ìgbà ìsìláàmù tòun wà kọ́kọ́ wó ṣáájú òkè dáàbò wọ̀ sáàmù gangan wòye tó ní ìwé ṣahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah kéèyàn orí gbólóhùn yìí láti ń òun láti wọnú ìsìláàmù kì í ṣe ìwé tó kò padà nẹ́kọ́ fẹ́ yí pé yóò kọ́kọ́ wẹ̀ kó tó wí ṣahada ara ó lè wí ṣahada ń kọ́ ẹ̀mọ́ àlè wẹ̀ lẹ́yìn rẹ̀ bá ń tà máa ń kà nínú ìta àwọn àwọn sàábé táwọn gba ìsìláàmù láyé ànábì sallallahu alaihi wasallam náà ní wípé wọ́n wú ṣàhádà wọ́n ti gba ìsìláàmù náà nù káàbá tẹ ẹ̀rántí gbogbo ẹ̀ arántí ìtàn ìsìláàmù Umaru ibn Khattab radiyallahu ta'ala anhu a rí pé ìjáde tó jáde òun wá àbúrò rẹ̀ obìnrin ní ń wá ikọ̀ ń gbọ́ pé ó ti gba Islam tó fẹ́ lọ pa ó sì mú ìdá rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́mbà tọ́lọ́mbà fẹ́ sọ̀nà mọ́ ó bá ń bi tí sálímù tí ń kọ́ wọn ní kúránì tó kò sáà pa àbúrò rẹ̀ mọ́ wọn ni kó mú un lọ ọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà bí ọ̀dà nẹ́bí àwọn sàbí ń ọ̀dà nẹ́bí sallallahu alaihi Hamza ń lẹ́nu abakar sùdíkù wọn bẹ àtàwọn àgbà sàbí mi pẹ̀lú ìgbà wọn pé ó mọ̀rù mi bó ṣe kọ̀ ládàá sẹ́yíká rẹ̀ ìdánbẹ ní inú akó rẹ̀ bìláàdù ló lọ yọjú lẹ́nu ọ̀nà òun ni hamza ní pé kílẹ̀ kòkó kílẹ̀ ń bẹ̀rù fún tó bá fẹ́ wípé ní ọlọ́run bá fẹ́ lò ó ni tó yóò gba ìsìlámù tí ò bá fi lè lò ó àwọn òṣèré rẹ̀ nìkan ó ì wọlé ọgbà ọ̀sọ̀pẹ́ la ilaha illallah ashhadu an la ilaha mo ti gba ìsìlámù náà so bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba ìsìláàmù láyé àmẹ́sì sọ̀rọ̀ sọ́nà náà ti bó ti máa ń ṣẹlẹ̀ ni so tó túmọ̀ sí pé kì í ṣe ìwẹ̀ ní òṣáájú la ilaha illallah òun gangan ni nti àmàfin wọnú islam qala rahimahullah wa ghuslu al-mayyiti sunnatun wajibatun kí awẹ òkú wa tó kù bá kú súnà tó wàjíbà tó ní ọ̀ràn àyàn súnà tó kápá òun náà ni nínú síra míì tá a bá kà á wọ́n sọ wípé ní fárúgbù kìfáyà ni ni pé ọ̀ràn àyàn ẹ pé àwọn tí wọ́n bá súnmọ́ wọn dandan ni kí wọ́n ṣe wọn gbọ́dọ̀ sílẹ̀ ó kù bá kú dandan ni káwọ̀ ọ̀ràn àyàn ni lórí gbogbo àwùjọ mùsùlùmí àmọ́ táwọn kan bá ti ṣe ó ti dúró fún àwọn tí tó kù sùnnà tó wí níbí wọn sùnnà tó wà níbà tó ń kìfà ìyà àbí táwọn yóò pẹ̀lú fárúgbó kìfà yìí collective obligation tí ó sọ àwọn lórí gbogbo àwùjọ fáwọn kan bá ti ṣe òtítọ́ fún àwọn tí tó kù. ẹ̀rí yọ̀ọ̀nà yà òní hadithu abdullahi ibn abbas ọ̀bí ọ̀làwù tààlà ánìhùnmá tí ó gbà wá arákùnrin kan ní ìgbà tí wọ́n ń ṣe hajj wọ́n kọ̀sọ́ tí ò náà kọ́tù ẹsìn rẹ̀ ó dá mọ́lẹ̀ ló bá ló bá kú sànú sọ̀rọ̀ sáǹfà pé ní ìsìlúhù bí máa ń pọ̀sí dìrì wàkàfì inú òfin sàwùdọ̀ èyí ẹwẹ́ pẹ̀lú omi àti sídìrù aṣọ tó sì wà lọ́rùn rẹ̀ náà ní kí kẹ́ẹ̀fì sí so àníbẹ̀rẹ̀ sọ́nà pàwọn láti kí kí wọ́n wẹ̀ bákan náà gbà tí ọmọbìnrin ànábì ikú sallallahu alaihi wasallam ànábì ikú àwọn ọ̀rẹ́ tó wẹ̀ lẹ́sẹ̀ wípé òfin náà thalathan aw khamsan aw akthara min dhalika in ra'aytunna dhalika ẹ̀wẹ́ ẹ̀wẹ́ ọmọbìnrin lẹ́ẹ̀mẹ́ta àbí lẹ́ẹ̀márùn-ún àbí jù ìró rẹ̀ tó àwọn àwọn ìdájọ́ eléyìí bí ó ṣe ó ṣe rí àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn òun ni àti láti mọ̀ àwọn nǹkan wọ̀nyí bá fi sọ ẹlẹ́kùn ká máa fi ọkàn dé àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ṣe àwọn ní ilé ìjọba dáadáa ọ̀nì kí ká máa ṣe wọ́n ọlọ́run ọba yóò gbà ní ẹ̀sìn fún wa. Ààgá wa sallallahu wa sallam wa baraka wa an'am ala nabiyyina Muhammadin